ọ̀sẹ̀ méjì péré ni Tinubu ní láti gbé àbá ìṣúná 2025 jáde ilé ìgbìmọ̀ aṣojúṣòfin lórílẹ̀‐èdè nàìjíríà ti fún ààrẹ orílẹ̀‐èdè nàìjíríà aṣíwájú bọ́lá ahmed tinubu ní gbèdéke ọ̀sẹ̀ méjì láti fi gbé àbá ìṣúná 2025 jáde bákan náà ni wọ́n tún pe ààrẹ sí àkíyèsí láti fún àwọn ẹ̀ka iléeṣẹ́ ìjọba tó yẹ lówó fún iṣẹ́ tó yẹ bí 2024 ṣe ń parí lọ gbèdéke ọ̀sẹ̀ méjì yìí wáyé lásìkò tí ààrẹ orílẹ̀-èdè nàìjíríà wà lórílẹ̀-èdè faransé tí igbákejì rẹ̀ kashim shettima ti wà ní orílẹ̀-èdè sweden ọ̀kan nínú àwọn ọmọ iléègbìmọ̀ náà honorable hasan ruhum tó ń ṣojú ní ìpínlẹ̀ kano ṣàlàyé pé ó ṣe pàtàkì kí ààrẹ tètè gbé àbá ìṣúná ọdún tó ń bọ̀ jáde báyìí nítorí ọrọ̀ ajé nàìjíríà ó sọ pé tó bá ń pẹ́ ó lè ṣe àkóbá fún ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí ọ̀nàrẹ́bù sọ pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ka ìjọba ni wọ́n buwọ́lù láti fún lówó iṣẹ́ lọ́dún yìí ṣùgbọ́n tí wọn kò tí ì rí owó ọ̀hún gbà bẹ́ẹ̀ ọdún 2024 ló kù oṣù méjì tí yóò tán yìí àwọn iṣẹ́ tó yẹ ní ṣíṣe sì wà níbẹ̀ láìṣe ọdún ayọ̀ adélèrè ló ti mú ìròyìn wá fún yín láti iléeṣẹ́ Wisdom Yard television.